umara how many zari ka dole ago han ago yoso camp david akọọdọ na fain ọgbẹjọ ọmọ èkó mórí ọwọ ajẹni arafat dọwọlẹ wọn ni ilé yìí lọkàn ní palestinian leader of plo palestinian liberation organization dọ́wọ́ kì í yẹn níbi ìtòrò dáadọ́ mẹ́ka tó na ọ́yá àárín lójú ká àgbàm dáadọ́ kó wọ́n kàwá hóró wà wọ́ dáadọ́ kó wọ́n kàwá náà wọ́n ní na yan anyi isra'il ana kaka in ta'amalhu bi qintarin yuwaddihi ilayk ẹ̀rọ àwọn ààyè lẹ́nu náà kí wọ́n mú ní kó àgbégú gold kú ìyàdókòó ẹ̀kọ́ sẹ́wọ̀n ààrẹ rẹ̀ máa ń ṣá allah. báyọ̀ náà ká man in ta'amalhu bi dinarin la yuwaddihi ilayk. sí wọn kọ́bù sí ẹ̀kọ́ títẹ́ ẹ̀ ń mọ̀nà fífẹ́ o bẹ́ẹ̀ tí wọn kọ́bù ilá ẹ̀ náà dùn tẹ́ alẹ́ yìí kọ́ ìmọ̀ aka mwani jeri nyeri nyeri tuda ro ko ya ya sisi ni dana fi dawa kiri on ko ro ya bahati jeri nyeri nyeri ya unya unya kana i anyị yere nene da anyị yere nene tere àwọn yahudi na ati the yahudi trained ebias yahudi trained this quack ulama they are yahudi trained they are jewish in ideology and ibrahim color bẹ̀rẹ̀ mẹ́ yahudi máa hẹ̀ dẹ́wà àkàtúntò náà wà mẹ́ get ready dáa jẹ́bi àgẹ́yìn náà that's all wọ́n yẹ wọ́n mẹ́ẹ̀ẹ́dùn tó àtàwọn èyí rẹ̀ wọn. ológun dekwa ahẹ yahudi lanatula alẹhi o kọ ní sẹ kọ wà lana ọmọdé ọmọ nìkan nù abẹ àwọn o kọ ẹ̀ náà yahudi ọwọ́ kaka lanatula alẹhi lónìí kò mí náà yàtọ̀ dáadáa yà ń pistọk pistọk na náà ẹ̀ náà ní

ọyìn ọ̀rọ̀ akẹ́hórẹ́ salman auda sẹlẹtahan safaru hawali iran abdulrahman umar ọ̀nà ilé wọn ayé amẹ́ríkà wọn dá abdulrahman umar náà wọ́n tọ́ dáa lọ síbi eighty years then aka sẹ́wọ̀n two hundred years yẹn. sẹ́mẹ̀ agbóyọ̀gẹ̀ dáka yahudi kàíṣẹ́ ìnáni dáadáa ẹni yóò fi ààrẹ ní ẹ̀lẹ́fìrí. mala yahudi anyone ori ase monya oyeko muri sana yahudi walan tarda anka yahudu walan nasara hatta tattabi'a millatahu yahudi mele jina itu ni tore uno ko muri hanan ati nasara the christians aka usa sebe ni that only one route wúdà yìí lè rí náà méjì nira rẹ lọ́ọ̀gà jẹ́ kẹ́nà rẹ̀ wá. bọ́ọ̀tù omi ìrẹ́bùdá àkàdẹ́ẹ̀kà bí kọ́ntribútọ̀ mọ́ní tọ́ọ̀tù bí kọ́ntribútọ̀ mọ́ní omi. ọmọ àtìrẹ̀ yà ń jẹ́ lọ́kọ̀ ìṣọ́lá ọ̀nà owó rèé ṣe. ẹ kún mi èrò tí yọ. wẹ́rẹ̀ ahàn dídá àmọ́ kó kúrán ní wá. ṣe sọ̀rọ̀ wa náwó kó mi ní dàmọ́ dàmọ́ kúrán ní hẹ́rẹ́gà wa náà kàwá nyìlá nyìlá ní islam kọ̀ọ̀lọ́sọ̀ àìdí ẹ̀yìn mímẹ̀kẹ́ káàrọ̀ kọ I suddenly declare that máa sáàbẹ̀ kòrónà ni selflessly and kí wọ́n lórí declare now I pledge with all my strength self-serving jọ taka sẹ́mi àgbẹ̀ kò sí ẹ̀hú díẹ̀ so why is there when you fò sí lọ́kà títẹ̀ wàá tẹ̀ kọ́ wí kiri lánàá wọ́n mú wọn ọbẹ̀ dà ìkọ́nà ọ̀nà ojú Obasanjo nwekwara dagbara ka hmm, ala nje ugboro Obasanjo na arụ anyị anyị ọhụrụ anyị ya ọrụ anyị naijiria bụ arụ a na nke nwere na Obasanjo bụrụ anyị anụghị naijiria ịrụ Obasanjo na ọbụzọ anyị prezidenti a na-amenwu n'ụlọ ikonomi ahụ ọrụ ebe ọrụ ụwa ọrụ ọrụ bụrụ anyị báwo ló wà báwo ló wà náà kàbùsàlámì lẹwà kwáyé kwáyé lẹwà ọ̀dọ̀ ẹ kú wáyé ọ̀yẹ́ ẹ̀ èkó ní ọmọ àtúntò ẹni náà wẹ̀ pẹ́rẹ́ lè èkó ní ọmọ àtúntò ẹni iná iná bàmá lẹ́nu kí ọ̀rọ̀ àkọ́ ẹ̀sùn fún lọ́dọ̀ dàrẹ̀ wọn yà yà ustaz welcome yà ustaz sir na you are only qualified to be hanged in public. type of ironical style ọ̀nà rárá ẹ̀kẹ́ onídòlóyí máa nà máa káwọn ní ẹ̀kẹ́ onídòlóyí ní ìyá kẹ́nà ẹ̀ báwọn ajé nù gọ̀wọ́n ní pẹ̀yàmù ó pẹ̀yàmù jọba ẹ̀ pẹ̀yà kẹ́nà ẹ̀ christian ní ìwé nàìjíríà ẹ̀wọ̀n five wọ́n máa sáwọ̀ dé the christian kọ̀ ka the best man in service. gawa na se se gawa ne to ni se gawa ne ni bo mo ti mo na mo gawa ni bobo o me ni jowa pa mo gawa ni bobo o me ke tan ma ni strong ba ne na yi bu ko mu ya na ne da se ne wa je ka ko mbotu ka ko se ko tenyi le ka o ni ko ni e bílẹ̀ rẹ̀ yẹn náà kí àgbọ̀n ní ọ̀nà àkúṣà islam bí o tún lè bí rọ́mà ń búrẹ̀ gbòòrò ẹ̀wọ̀n kò mú yẹn náà jẹ́ dọ́kọ̀ọ́ra ọ̀ni. wọn ní zamfara báwọn ajé ni àgókò àwọn ní kogi state that you are second class citizen you are islamic state right sharia ọsàn which type of sharia useless one hmm? sharia state. Zamfara state Shirko Revan sáà Zamfara sáà Sharia state Sharia state dam Islam nan Zamfara state ẹ̀yà ní Zamfara bìrẹ̀ kó mo yàn ní coronavirus náà kì applicable on the Muslims afẹ́rẹ́ ká kì Sharia ǹǹ eh, bí Zamfara Sharia àbẹ́ Sharia Zamfara not Sharia kó mo ní. Ama mi Sharia Medina inú mọ̀ tó ń sọ̀rọ̀ àṣọ́nà a ní kó múlẹ̀ náà ní ìlú ìdílé dáa fẹ́yìn jẹ́ àárín okó múlẹ̀ yẹn ní kùnyà ọ̀yẹ́ kòrò bí yahoo dídí stọ̀ọ̀bà ni a ní kò rí ìyàwó ah ìlànà ìkẹ̀mú tó fẹ́ ìmọ̀ rà wọn manchester jọ three lines kẹ́nẹ́ ni ṣọ́ọ̀bẹ̀ oh, ah, ni ọ̀nyẹ́nà lọ́mọ ìtọ́ ṣọ́ọ̀bẹ̀ ni báyìí ah, ni ọ̀ dáhùn ẹ̀kọ́rọ́ náà. yahudi bẹ́ẹ̀ ó lè lè lèyìn òṣèré lèyìn náà kàkà wà á tó rà á nínú àti ní ìrẹ̀lẹ̀ pé ojú ojú bí a máa fẹ́ lùkọ́ àmì babangida was ready kan sí àná síjọba ẹ̀ náà abiola dábàtà pàṣẹ ó wọ́n síjọba abiola nù ààrẹ dìnnà yàrá ìrọ̀ wá sí ẹ̀bá àròpọ̀ òdòdó mi kú ẹ̀ náà náà ń àkọsálà na ka kafe ofe yo da ake na nata hizo wen gida di hitu oke zan abụọ ka onye gida ojo ọrụ ewa ka aka ma ame dọk in were if i give you the ijọba they will kill you and kill you da ka ọkụ na transition government ló ti yóò lọ hẹ inú wọn ịnụ ní kó inú no jito aka eh to every ama ehe about it rabi ona akono nyere ya anya ni hina aboba no tada the the jews soldiers dey say no one that is yahudi way of life ahun ni government ilé akọ ẹ̀mí kọ̀ọ̀rọ̀ ní competition náà ọ̀rẹ́ ọ̀kọ̀ọ̀rọ̀ náà tẹ́lẹ̀ ẹ̀ náà ọ̀gbẹ́ náà ẹ̀kẹ́ wẹ́n wá ní ẹ̀wọ̀n tó ani yahudi nan ekele ne ma ma wanfa ne abuza ayo ikele mo ga ayo ne same kure tete bala saru la yuminu ani onya ne me doka 44 laws of power one of these the famous writer children their thinkers ka era no him 44 laws of power principle of isolation ah the bó fíìsì wọn rè tó babangida ìràwọ ẹni àwọn tẹrẹ ẹni wẹ́rì bí ọ̀nà ti tẹ́k ah babangida afẹ́fúru ní nàìjíríà ẹ̀ dáàmẹ́dá kókè ọ̀tàmọ̀ náà wà àkọlẹ́ka dáṣẹ́ kẹ̀lẹ́ o lòkà mmm ló ayé kiri rẹ̀ dé bẹ́ẹ̀ wọ́n tẹ́ mọ̀ bẹ́ẹ̀ wọ́n á ní kí sẹ́gun kóbi òtógè ló òkógè rẹ̀ wọ́n á bẹ́ẹ̀ lóyún. ẹni tẹ́ ìtàn náà lọ́nà àfẹ́rẹ́ ká ọ̀ abúrọ̀dín dákọ̀wà náà abúrọ̀dín ìgbẹ́ ọ̀rẹ́ yìí tìbọn ìdẹ́ka okòdì akéde àkọ́ àmẹ́ ọ̀nàwé mọ́nà okòdì was the president kan christian association of nigeria national president kódì ẹ̀yẹ ìdá gbẹ̀ngìdá nìkan ẹ̀nà ní ìwàwọ̀ chief ìmọ̀dẹ́rẹ́ àwọn ṣẹ́wọ́n ọ́ ìwọ̀n ìdẹ́kọ̀ wà wọn àkàrà ìtẹ́m the whole world àwọ̀ ti kàfẹ́ tọ́ ni ẹni náà

ká káyí náà ti yára káyí náà ti yé i'm telling you aya ah, ọ̀hún èèyàn náà gbowó tẹ́ni kàná kó lọ́dọ̀ àwọn ọ̀hún ìjọ òfin sa sábà jẹ́ dàrú ọ̀nà alhamdulilá káà káà tó jẹ́ wọ́ọ̀rẹ́ sàdẹ̀ àwọ̀ tọ́ ìsọ̀nà nírìn àwọn ọ̀nà mẹ́yìn náà mi mẹ́yìn e ẹ̀ka gèrè ẹ̀ka e ẹ̀kẹ́ náà kàfíìn. duware dimare dari fi ana da kule ke na me towan ana na sa ka se ko mun wa re won wa re kana rio aka ka ke yi ba nyo na nya ni bitu the government man ta ba nyo na nya rio ya ro da chere hure te da sai le risik ni jao ti akwa je do inna alhamdulillah da ata mehe mehe ka ba huwi abẹ́ mẹ́yàn ẹ̀hún náà sẹ́nà ìmọ̀ ọ̀hún náà sẹ́nà mọ̀ imam ló bá mo bá àwọn ẹdínwó ká bá ń zọ ní inṣàlá mẹjọ mẹta ń sinmi kẹyìn náà imam mẹjọ náà wọn kàn bí ìkórè náà mẹni hali òṣèlà sẹta gbèrè lèyìn àwọn yìí máa ní bọ́dà sí ní tẹ̀rẹ ìpàdọ́rọ̀ ní bọ́dà sínú rẹ̀ làwọn ní ẹ̀dẹ̀ mẹ́rẹ̀ àwọn àrẹ́fẹ́ kẹ̀wù na ẹ̀nà publish ọ̀mù náà dáàbọ̀ ilé ilé ìlàkà ó ẹ̀ àwọn ìwọ̀n náà mẹ́rẹ̀ tó tẹ̀lé agbègbè ọ̀nà àmẹ́ lẹ́yìn náà kẹ́ ni iṣẹ́ ìmì kẹ́ni dey blood of jesus ọ̀kọ́ra lẹ́yìn ìkìyẹ́ ẹ̀dọ̀ àká wíkúrẹ́ náà ọ̀rọ̀ kan lọ́nà ọ̀rọ̀ kan lọ́nà ìrìn àjọ akúmọ̀ ọ̀gọ̀rọ̀ ọmọ àwọn ọ̀nà yìí rẹ̀ ní national mosque imam national monument eh? national monument ah, ọ̀ ẹ̀ka national monument so. Yahudi way of life really the raha domeka re mare do me make I do you God no go vex Yahudi ọ̀rọ̀ náà Mùsùlùmí Rasulullah eléyìí lẹ́nu àányí inú mọ̀nà padà ọ̀dọ́ tó ń sọ̀rọ̀ sọ́nà àwọn ìdíjọ́ ni imam buhari dáwẹ̀ wọ́n lè kọ̀rọ̀ promise of fulfill land ọ̀tá mọ̀nà ọdọ ọdọ rekeghe dọk ọ na-asị ya ọhịa anyị bọtụ awụrị ihe n'ụkọ na-asị ya etutu ọ wutere ka ọ na-enwe taa taa ekwenye fọnọrị sosi pụrụ nka ee ajọ m kama sekere na ịrọ and ile ya ọbịa na-eke ọkatịta ọrụ ma abịa n'ofe ile ahụ ọ ka na-ekarị mkpụrụ dọka oh! ọ ọ na-aba ajọ ka katịta enyi ya anyị lọ́nà dọ́kùn dọ́kítọ̀ ìmẹ̀ ìkìyàn náà dọ́kítọ̀ ọ̀nù láti máa pàṣẹ náà dọ́kà ní ọ̀rẹ́ wọn ó máa ṣọkọ náà rọwọ́ ni ó yẹ kẹ̀kẹ́ yìí náà nánu ẹkún ìlú orí tù dọ́ṣọkọ náà rọwọ́ ni. ẹ̀hẹ́ àwọn náà dẹ̀kẹ̀ náà èrè mi jí ìyọ èyí ó tó yọ sọ̀ka àti náà nàkọ́ náà ṣẹ́kẹ̀ ara mẹ́rẹ̀ ọ̀hún ìpàrẹ̀ sẹ́rẹ̀ ẹ̀pọ̀ náà rẹ̀ kàrẹ̀ ẹ̀yìn ọ̀nà omori ma promise ọdún náà kama ṣe kẹrin ajin àmà mẹ mẹrin lójú ẹpà náà náà kòmìlẹ àm omori ẹkẹ náà mẹsì kama ṣe fòfin di promise gáà ìjọ kẹrin náà dọ̀ ní tẹ̀rọ náà lọ́kùnrin rẹ̀ wòtí nìyẹn lómi ṣáà náà. ọwọ́ ti ìjọ ẹ̀jẹ̀ dáwà lẹ́mọ lẹ́nà dó lè ṣe kẹrẹ fáàm tí ní ẹ̀wọ̀n dé ìṣe pọ̀ ẹ̀wọ̀n ọ̀nà náà ọ̀nà àwọn ọ̀nà ṣọ́nà náà. ó ọtọ na wọn taya dị m ọ ịhụ ịdị mma nsịrị eji ede m maka tụtụ m na mmiri ka ọkwa abịa ọkwa na watete ndị ka ọkwa na ọnụ shọ na na kaịra na ahịa osuhu ahịa osuhu ọtọ m na ọdọ ahịa enwekwa abịa. kama shokondo ohan oh, kono har kono sogura uka ni daga mo kene du keke hina dollar kana kani chin keke non ko kehe otam non nora ban ok asa ko mani na muhala puru don si iraho wa mani alin awo ko ayo ya ra ko and وفي ذلك يتنافس المتنافسون بمثل هذا فليعمل العاملون mọ́kẹ́rẹ́ ọ̀dọ́nà ẹ̀rọ ìrìnà ẹ̀mẹ̀rẹ́ ọ̀kà títẹ́ iná aka náà rọ̀lá kẹ́ lẹ́yẹ ìyàwó dídé náà ọ̀kà títẹ́ ẹ̀rọ ọ̀kọ́ ìwé ìmọ̀ yìí bẹ́ẹ̀ kọ́ ẹ̀ka àbúkọ́ mú lè rọ̀kà títẹ́ as something very eh, you can learn. àrùbẹ́ ìwé من دارة أمرك ولما جاءهم رسول من عند الله أمرك ولما جاءهم رسول من عند الله إيه أنت وأنا من فيها أنا محمد صلى الله عليه وسلم مصدق لما معهم báà kó ìrìlẹ̀ rẹ̀ ẹni sọ́nà ẹ̀kọ́ ẹni wọ́n ìnáná àtọ́rọ́ ni ohun tó mìíràn náà kó ìrìlẹ̀ rẹ̀ imam ibn jarir tabari ẹni tàṣí rẹ̀ nàn ọkà quran ọ̀nà tó mìíràn sí rẹ̀ ọ̀nà kó ìrìlẹ̀ sọ́nà ìnáná àtọ́rọ́ àtọ́rọ́ náà kó ìrìlẹ̀ rẹ̀ náà tó fi إذا نرى عليك يمكن سلعب نبذ فريق من الذين أوتوا الكتاب كتاب الله وراء ظهوره بني تعينينا الكافرين أنا بنا كلام العلماء علماء أحبارهم وعلماءهم their priests and their scholars ẹwọ́n náà kẹ́rin yẹn kúkú hallucinate ìjọ ní ìjọ káwọ́ kẹ́rin kí sọ́nà yẹn wà nìyí kò yẹ kó máa yá kó nígbà nífẹ̀ẹ́ yìí ń tó mú lọ sílẹ̀ káà nínú ìnáná ìkẹ́rẹ̀ nígbà ẹ̀rọ mọ́dún múlò ní ìlú hàn mìíràn à ń ṣe ìrọmọ kìnnà èyí káfíríkì. ìyá ọmọdé yìí ọmọdé kéde pa ẹni ní jàmáà ẹni ní bẹ́ẹ̀ni yóò gbórí tirẹ̀ mọ́. wọ́n á gbé lórí bẹ́ẹ̀ni tirẹ̀ mọ́ dáwàrẹ́ má kàá. wọ́n á kàrẹ́ dúkà ọ̀ ní ìrẹ́nà kọ́ tamna ya kare ka in ta kene kuma na ya ma woda ya kiyaye akale nan azad ajaba yi ya da da raka ka za nan to kana da ka korare bi ya udi na be ka min ya ta nan ka annahum la ya'lamun wa man kalamu da amalan ẹnẹ́yẹn ní ẹ̀yà àmàlẹ́ ìgbẹ́ ẹ̀mẹ́yẹn ṣé ẹ̀yẹ rẹ̀ mi ká ọ̀sẹ̀ tẹ̀lé ní wọ́n ti dé làdí ọgbẹ́ ní ignorant láti literate ọ̀ ẹ̀jẹ̀ àmọ́ àìkú literate ọ̀ ẹ̀jẹ̀ yà mẹ́ bẹ́ẹ̀ rán hàn mẹ́ bẹ́ẹ̀ kọ́ àmì rẹ̀ náà ìbúra ni ẹ̀ obìnrin ká ọ̀nà kúrè ọ̀nà kúrè tẹ̀lé dọ́kọ̀nyà dọ́tọ̀kìn ní one talking dọ́gbà ìtẹ̀ one ilé amọ̀lẹ́ yìí kú Over the two contradicting civilization and localization. Báwo wọ́n yan yan? Bẹ́ẹ̀ ni àkà náà. Akọ́nà ilé bẹ́ẹ̀ kọ́ ní socialize ní civilize. Ó wọ́n jẹ ilé bíbí àníyá rẹ̀. Àwọn ẹgbẹ́ àmì yẹ́n yẹ yí bẹ́ẹ̀ yìí. Orúkọ lè yí. Orúkọ àwọ̀ láyé kò orúkọ àyè. Láyé kò orúkọ nígbà. Orúkọ nígbà wọn náà dá rẹ̀ bẹ́ẹ̀ ìdìbò náà káyọ̀ náà wọ́ọ́rẹ́ nù. Eku báyìí lọ ń dára.

ìmọ̀ọ́sẹ̀l ìkọ́lẹ̀ ìbílẹ̀ àjẹ́nà ààrẹ <laughs> mẹ́dìbí ọ̀tọ́m ṣàhàyà ṣàhàkiri ọlọ́run ti kó lọ ṣàhàdẹ́kẹ̀ ilẹ̀ àmì ilẹ̀ náà mà pàṣẹ kéèké ẹ̀bẹ̀ bá mi àmì ọ̀nà láti kẹ̀kẹ́ tàbí wà wà síga ilé ìjọ àwọn tó yàrá yàrá ká ká but àákàfẹ́ àásùn nà hàn ẹni bí àrùn náà ẹ̀yìn hàn náà. akọ huwa shahaya ọ̀tá malam shahaya wa ọkà jẹ ẹ̀yà mìíràn agbègbè fún náà sílẹ̀ ẹ̀yà tábà dákà ààyè mọ̀mọ́ náà huwa li shahaya shahaya tam ilé ní gbajúmọ̀ tẹ aka ikú òdòdó ọ̀tẹ̀nù tó wẹ́ẹ̀rẹ̀ ìwé ẹ̀kọ́ tó tẹ́ni wọ́n á rà àwọn ìnáwó àwọn àmàlùkà àìk ráńdà ẹ̀ náà sáyà àfúláwọ̀ lè kò kéwé ṣe bẹ́ẹ̀ lórí fáyà àwọn ènìyàn sáyà sáyà. kí ajé náà tán yóò báyìí kọ́ àná kàkọ́ tó yòó ẹ́ ikú àwọn ìjọ èyí ó kó kó àkókò tó dédé ìyàwó mi. ọmọ ní kàmínà dáwọ wọ ọyàn ní rẹ fà kó ẹgbẹ́ òṣìṣẹ́ àhàrà rọ̀ hàn ṣe àhàrà kúrò ní ẹ̀sìn ní yẹn máa bó tí ìrọ́gbẹ́ gbàgbé àwọn mùkọ́rọ̀ ọgbọ́n rẹ̀ ti rí ní ṣọ́ọ̀lá ààrẹ̀lá ọmọdé ìjú àti ìmúlẹ̀ pẹ́sìdì ẹ̀mí náà ẹ̀rọ náà wà ní hmm? ààrẹ nìkan náà ọkà títẹ́ ọkọ̀ tẹ́ òní kan àkàkàwà gẹ́rẹ́ ní 430 or 4 bẹ́ẹ̀ lè tirẹ̀ <laughs> area head ẹ̀hìn ọ̀ of the four. àrùhọ́ ni next kiss ẹ àdókọ̀ ẹ̀ ní àká o ẹ̀ next kiss I used to ask age age age ń tó hàn yóò mi jẹjọ sálà sálà náà sí káwọn ẹ̀dọ́ aláàmù kan mọ̀jọ́ kí ìyànà network náà lè discuss dáàwọ̀ ọ̀jẹ̀. bọ́ọ̀ ni iná nílé rẹ̀ gbólóhùn ìmọ̀ aláàmù lórí ojú ìlú ìjà rẹ̀ ni kálàmù kan mọ̀jọ́ ìyànà náà kaka mr mary oh mr mary aláàmù kan mọ̀fà allahu akbar allahu akbar ashadu an la ilaha illallah ashadu anna muhammadu rasulillah. هيا لا صلاة هيا لا صلاة قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله كما كلام مسلم da yau da kare turin ko yanzu da fa da rabba wa ta da ne kwa ta kun ya sare burin a ce ka man yanzu tafi da mu ma ba in ma ne ne lọ́wọ́ ìjà ọ̀rọ̀ kó kébù ìjànà rẹ̀ yọ̀rọ̀ fẹ́ẹ́ èké pẹ̀lú ìjà àkàkù wọ́n yẹ rìbì wọ́n tún lè rè jẹjẹ sàájà mi ẹ̀kì ẹ̀yìn kìtà ìwòsùn náà nù kó kìtà ìwòsùn so a siya a suke ya hula ya man ya daga ga hula da man kama mun na kare yin duya wow káàkiri fọ́ ọ̀rẹ́ fọ́ fọ́ ọ̀rẹ́ tí ó rí rí ọ̀rọ̀ nǹkan sí ìdẹ́gbẹ̀ àtúgbà bí wà màtí láti ń tó mọ́lì sọ́lọ́ rẹ̀ bí wà mí kiri tó jáde wà ẹ̀yìn àbánu. ẹ̀rọ náà rí ọ̀rọ̀ mi ẹ̀rọ náà rí náà náà rám lẹ́tọ̀ dọ́nù rẹ́ mi kí fọ́ fọ́ ẹ̀rọ màá nà hún yẹrẹ ẹ̀rọ náà ẹ̀kọ́ lọ́nà àkọ́ ayẹyẹ yín hàn lórí àti bó wáyé mọ̀ wọ́n ẹ̀dá òkà bọ́ọ̀lù gbogbo ọ̀hún kí fọ́ wà lọ́wọ́ lẹ́nu. lẹ́yìn náà kò sí ètò iṣẹ́ àjẹ́ náà láti bẹ́ẹ̀ ẹ̀ẹ́n. so <laughs> orí náà bọ̀ rọ. so let's fight all these hula balloons hula balloons amen let's fight that. Coming tẹ̀wọ́n ni ẹ̀yẹ tinubu ọkì yóò tẹ̀ ní fún àwọn àti jẹ́ nàbí five ẹ́n then ọ̀hún ni ẹ̀yẹ fún ọ̀hún ọ̀rọ̀ ní ọ̀kẹ́ mẹ́rin ọdún mi náà jẹ́ bẹ́ẹ̀ ló tún jọ̀ọ́ fìdí àwọn kó abẹ́ àwọn fọ́ọ̀kú jẹ́ ìmọ̀ nìkan ìdíje máa fọ́ọ̀ ọ̀gọ́dẹ̀ rẹ̀ kì í lẹ́nu fún ẹ̀rọ sáà Ah, ọkùnrin hundred naira dọ́ọ̀ náà na dá ìtàkì àmà ẹ̀ ẹ̀yẹ ẹ̀tàkì àmà dọ́ọ̀ náà na mísì kìfàrí ká iná ìbírí ẹ̀hí bí kò máa nọ́ra àmì ẹ̀yàtì nìyẹn àkùlámà áhàdù áhàdán ní bàbá ìfọ̀rí nínú. ṣé ọ̀rọ̀ tí yẹn àbọ̀ ẹ̀fẹ́ gà lọ́ọ́ máa yán ní ẹ̀wọ̀n náà húrà yá mi. wàá kò sí ìwé tó mẹ́yìn mẹ́yìn tẹ́lẹ̀ wàrà kọ́nyà kọ́tà àtàtẹ́lẹ̀ ya kọ́ ọ̀rọ̀ mọ̀nyẹ́lú ká máa ní tẹ̀fúrà wọn ni ó lè kú ìdílé ààbò ìrẹ́ ní fọ́ kọ́tún máa ní ìgbé ìfẹ́ ká jìmọ̀ iná ń kọ́tà tó fẹ́ mi ìrẹ́ kọ́tà tó fẹ́ bí wọ́n máa ní

ṣé ìjọ ìkó tá ọ̀sẹ̀ fúnra ẹ̀ òun náà náà nà ó ló wà ní oúnjẹ. mi náà wọ̀ ẹ̀jẹ̀ lè fọ́ ọ̀hún ẹ̀ tẹ́ ìkàtà yà sí mi. bẹ̀tà má wà ní ìfèrè why is self worth conversation self worth conversation is beginner why novel Started novel novel school Started novel school. That example can be very simple when it or maybe around two thousand five or any the three weddings be already done ten naira àbátọ ọdún yọ ni. ọ̀rọ̀ tó àdọ̀rọ̀ náà ṣe ẹ̀jú bẹ́ẹ̀ nìyọ́n mi àná mi ní ìlú àfẹ́rẹ́ lẹ́yìn ìwé náà màá mẹ́ ẹwọ́ ẹ̀yàn tó wọ̀ mí àmì wá èkó kẹ́mu náà wọ̀ mí ọ̀sà ayẹyẹ náà wákàtí àwọn ọ̀rọ̀ náà nọ̀rọ̀ because this is doubt even if not wíwá àṣìkà.

وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ajini anakaka yani aureta inaho ramadan iniraye akahitire tetirere na tehiri nan anagere ihani eurekiko ọrịa ọrịa ọrịa mmanụ inye owó ọktoba iye 2005 ya paka ọrịa náà inekọ ajin mmụọ adọ ọgbà tí ọgbà odiye náà inekọ ajin mmụọ adọ ṣe onye wúrẹ bẹẹ domini náà abúkọrọ ajin bẹẹ bẹẹ mi ihu ilé àkọ́tẹ́ insha Allah. أعوذ بالله من الشيطان الرجيم واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة خلاقه ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون ولو أنهم آمنوا واتقوا لمثوبة من عند الله خير لو كانوا يعلمون يا ولدي أنا مجلس القرآن agụrị ụkọrọ na-eke ya mee dị ya asọrọ konkonan ya asọrọ n'ike ya hụ bi ịna ete mma kene ịnị ịra ọrụ ebe na maka ibi ya ni gbana start na ọkata nwụ anyị na ọkata nwụ ọ na ẹni sẹ mẹkọrẹ mu yahudi ẹnna wọn kò ní àná ẹka àá àwọn bẹ yìí ọ̀nà àwọn dàgbẹ ẹni mọ náà fi wíkà á ọ̀dùnà mìíràn na òyànlélọ́nà ọ̀hárẹ̀ bí na àjẹ kóbó ní àwọn ya kóbó ní ọkọ̀ ẹ̀sìn ẹ̀ka àkà káàbìrì ha mi kútó. rahimahullah so ikuti dana se o deko iho dese tini ndame ko se kwa wada ko ana mitafsir ana fi bilal alquran in seven volumes so aya no katel padaki dewori ka ekireti en lihi mere won yahudi ọrụ n'ọnụ yahudi bẹ́ẹ̀ ilé bìrẹ̀ rẹ̀ oké ẹ̀sẹ̀ aláàbọ̀ ìwà kẹ́ ma kàmáhùn ilé wọn na kàfẹ́ mẹ́ ẹ̀ẹ̀mẹ́ ní adébìrẹ̀ ní two words ẹ̀mẹ́ ìkẹlẹ̀ yahudi náà qualify àkàmáhùn àkàrún kìlẹ̀rù ẹ̀ka ọ̀nà ayẹ́mẹ́mẹ́ máa ẹ̀sẹ̀ náà ní kàbẹ́ẹ̀mẹ́ yahudi ẹ̀rù náà yahudi bẹ́ẹ̀ ní ìbílẹ̀ ní tíṣẹ́ náà ní àkùrẹ́kọ́dá ọ̀wọ̀ that sílẹ̀ lọ́rùn dáwọ̀dọ̀ bá dọ̀dọ̀ ó yíyọ́ra òmùrí ètò bẹ́ẹ̀ lọ́wọ́ náà nù àwíkò òmùrí ọ̀tọ́ wa nù àgbẹ̀kẹ̀ ẹ̀kẹ́ ní yẹ́wọ́n làwọn òdòmò yìí dáwọ̀ kàtẹ́tẹ́ náà kan ẹ̀rọ òmùrí kẹ́nẹ́ rà rọ̀ máa rà mẹ́rin látọ́ ti kún àdìmá تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان yahudi ẹ̀rọ náà ni yahudi ẹ̀rọ náà kí sẹ́ni mà ní ilé gbẹ̀gbẹ̀rẹ̀ ẹni ẹ̀rọ tọ́dọ̀ kiri ẹ̀rọ yìí lẹ́k àríyá káàkiri kéèyàn ọ̀rẹ́ afẹ́kàáka ẹ̀rọ àbànẹ́tẹ́nu mun mun muri jaka iyo ran ni musaddiqan lima ma'hum musaddiqan lima bayna yaday ba ko yira ije na ina ni ibri yahudi ran yahudi e man na bi ko ni na ni le ni ni ni bẹ́ẹ̀ ni amíkẹ́rin náà ká yàrúdé ọ̀nà mọ̀kàtútù akẹ́kẹ́ ní jèrè ẹ̀rọ lórí ọ̀rọ̀ náà wọ́n bá kẹ́ọ̀rọ̀ ọ̀kúnlẹ̀ máa ahàdù ahadan nàbàdàn ìparí

ẹ̀yìn ara nílé géèyì dọ́kà bẹ́ẹ̀ náà fẹ́ẹ́ wọ́ọ̀kọ́ àti ènìyàn ti dá èdìgbò lẹ́yìn wá rúbí tó pàtàkì èyí kì í yẹsọ ọlọ́dẹ ti kàǹgọ́jọ́ di ní ìwọ̀n lẹ́yìn ló kàn ṣọ ọ̀rọ̀ àlákà prison ìjẹ́ àbá lè rí yóò fi oṣù fọ́nyà bẹ́ẹ̀ wọ̀ bẹ́ẹ̀ kọ́nyà ìjẹ́ ti rà bẹ́ẹ̀ ni ká yusuf amoko oni yahudi ran o kore yahudi ran hasadan min indi anfusihim min ba'd ma tabayyana lahum alhaq yahudi ran amoko no yalla na o ko ni ki yo ni dai because abebe na ya kan oro che kan wan o ni ta abebe no no no ni na na na na qur'an ni na manga qur'an ni che amoko no no na mani bani israel to eya di papa yẹn nfa ẹnari israel anabi akubo ni israel israel to eya na ekun israelite bani israel the children of israel lẹ́tà ni jésù fi ẹni lẹ́nu lẹ́nu ẹ̀wọ́n yẹn ahada asara kawkaban ẹni ẹni lẹ́nu fi kọ́ ní wọ́n kọ́ mọ́ máa ń yẹn ní ẹ̀fẹ̀rẹ̀ náà hù bẹ́ẹ̀ tẹ̀ ẹ́ mú.

bàbá ní jìjì lè lọ́ka ọmọ náà àwọn àwọ̀ ilé náà ké ya mi yí àwọn ìjẹ́ mọ̀lẹ́ pẹ́rọ àtàmù àti wọn àtàmù tẹ́jú ọ̀gá mọ́ àwọn àwọn náà wọ́n ẹ̀rọ náà gà wọ́ ọ̀gá wọ́n àtàmù tẹ́jú máa dọ́dún náà wáhàn ilé náà kàkà ya mimi ya ana kodume oyo ahụ na huna kanai kwa na kani ele sana o deti kadeni deti ani bisi na deti anali kini na hizo aje ona hizo e ndị ya e ko bi ti ni ani bisi ya ndị na oh, ahụ now ya na إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الدين وما أنت بمؤمن لنا ولو كنا صادقين إنا ذهبنا نستبق يعني نريدنا من مسابقة عندنا نجي نجي كومبيتيشن وتركنا يوسف عند متاعنا دينا يا نجي يوسف عليه السلام دينا وكذي إنا يمكن شيء بينا ديانا فأكله الدين lọ́gbọ̀n mi wá dọ́rẹ̀ ọ̀hún wọn ní máa kàn eré ìnà níbi tí mo ní kàǹgá yìí tiẹ̀ lẹ́ka adáyé wọ́n máa ń tàbí mọ́pin ní lánà yá ẹ̀ka wọ́n yà á dá ọ̀tún rẹ̀ ní kàn wọ̀lọ̀kún náà sọ di kín ọ̀dà kárẹ̀ yà kiri rà pẹ̀lú ẹ̀kẹ́ wéèrè wéèrè wéèrè yìí náà mẹ́rẹ̀ lóòótọ́ ìdájọ́ yahudi ẹ̀ máa ní ìbílẹ̀ da wala ne jinsu dai ne kan gan umuri ki waja'u bidamin kadhib da ne shan yiri ke yan an yiri ke bi ma'ana o su fana o ko nyan ti shari da sa wala ne biya ko kire sa ko ne bi ya no ni tuka ẹ̀rọ na na, àlẹ́ lẹ́nu kí ni dé yín ní kànga ẹni ẹni ìjà níbi yìí èrè kí ìjà ìlú ní kànga dé púrókòdò lóògbé ṣẹ́wájú ní tọ̀hún ẹni lórí èkéne dẹ́ka káì ẹ̀kọ́ ọ̀rọ̀ ọ̀sán nìyẹn wàjá ó ẹlà kọ̀mísì ní bìdámì kábì omorikẹ́ náà ṣe àìgbọ́n rẹ̀ ńlá ní ìrètí. yahudi ni ani bere na na eja eh, na eh, aya muku ono kwankwa na aka na ni bi sibo nya ani ani bi salam ene ni hiyo den na ena na ben emi hiyo daka kai e ho ni o mi den na e eh, ana be den na cheap price ona sorry da sana ti den na ni ti ìtọ́pọ̀ náà gbọ́dọ̀ tí wọ́n ti ti yàrá ìwòrè ìtọ́pọ̀ ọ̀rọ̀ àrí àbúyà ẹ̀rọ dọ́mẹ̀wá ọ̀rọ̀ náà ìwúni náà àbẹ́kọ̀rọ̀ náà lọ́mọ ilé ìgbóra ọmọ àánú na dáadáa bẹ́ẹ̀ ní dẹ́kọ̀ ọ̀rọ̀ rẹ̀ rẹ̀ dáàkọ̀ náà na ẹ̀yìn ẹ̀dọ̀ ní ọ̀nà ajé ni ẹ̀wọ̀n ẹ̀yìn ara nìyẹn ọmọ náà lọ́la àrẹ́yìn náà abẹ́ ní ẹ̀rọ abẹ́ ọlọ́nàkọ̀nà rẹ̀ wọ́n náà ka ẹ̀yìn ẹ̀rọ kẹrẹ sí ọ̀dà abẹ́ ní ọkẹrẹ sí yìí ọmọ náà tí wọ́n náà rà ọ̀nà ẹ̀yìn àwọn ni èmi yìí dọ́ọ̀ka ẹ àkókò ilé ìdá ọ̀kẹ́nà òkókò na ni ọ̀là àwọn na ẹ̀nà e, na ẹ̀ hàn ọ̀mà na anya tajì ní na àfẹ́ òyìn ọ̀nà olókókò ìrọ́nà. vengeance oyinbo ni jẹ́rì kílódé olùkù na ọmọ nílẹ̀ ilẹ̀ sáájú ìjọ lọ́wọ́ kò mú lè bá kọ̀rọ̀ lọ́nà ọ̀rọ̀ kà bá ilé nànà sáyẹn náà wọ́n ti ń rẹ̀ tó. àbáyé ya na rí ojú lórí nkẹ́nẹ yàrá ojú lórí na fẹ́ máa hẹ̀kẹ́nẹ ọ̀tá lọ́tà pẹ̀lú ààyè rẹ̀ tó èèyàn ààyè rẹ̀ tó. àmọ́ àtọ́lá

kó àyàn dàkà hó eré fẹ́ mi ọba gbogbo kó ẹ̀rọ náà ká ẹ̀rọ ọ̀dọ́ kò ní sísá ẹ̀rọ kò ní kó ẹ̀rọ ẹni rè àgọ́rọ̀ ẹ̀rọ fún. ìdílé àgọ́bí ẹ̀ má jẹ́ ìyè ẹ̀rọ fún anáwó ara yìí ẹ̀rọ mẹ́ta ọ̀rọ̀ tẹ ìyàwó bí wọ́ bí èyí ti dọ̀ọ̀kà ìjàn ìjàn èyí dọ̀ọ̀kà ara ìjàn àbáyọ náà máa kọ̀ntínú. àgọ́rọ̀ tó mú sọ̀rọ̀ àlùfáà làǹkà ni lẹ́yìn tàmí náà ọ̀nà ìná ẹ̀ ọ̀ ìná ra ẹ̀. man da'a ila asabiyya rasulun na ikon hau zazi ne ka a rako da amir so wa man qatala asabiyya rasulun na ikon ja'afi a dole da so wa man rasulun na ika etu a dole da so ọ̀nà ìná ra ne o tó ń gbé ma ni ka mu. صلى الله عليه وسلم